إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مذل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته àtàkó fún ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala Sura salatu tó fún ọlọ́gbẹ̀wà Muhammad sallallahu alaihi wa sallam kí ọlọ́run ọlọ́run tí mo bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn sọ̀hábà ń ṣe ọlọ́run àwọn ará ló ń ṣe ọlọ́run ọba tí mo bá oníkálukú wa wa àti لا لا حول ولا قوة إلا بالله أتما تسوج لوري تفسير سورة هود آية 15 لازم تسوج نياسك اليمين أبنى الله سبحانه وتعالى kó ṣe àlékún àgbóyé fún wa kó tẹ́wọ́ gba ìjọsìn wa kó lékún istiqama fọ́lẹ́kàrùkù wa wala la hawla wala quwwata illa billah أعوذ بالله من الشيطان الرجيم من كان يريد الحياة الدنيا وزينتها نوف إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون الله الله سبحانه وتعالى أسف وندوى محمد صلى الله عليه وسلم ولمن كان يريد الحياة الدنيا ولن كني لقني أبلو ديني نجو نجو أبني الله دعماني يريد الحياة الدنيا tó dáṣe wípé in tó gbà lérò in tó fẹ́ òun náà ni ìṣẹ̀mí ilé ayé wazinataha àbí tí ó ń tàn òun tó ń dààmú fún nígbà gbogbo òun náà ni ẹ̀ṣọ́ ayé bí owó bí ọmọ bí ipò sí ilé nuwaffi ilayhim a'malahum ọlọ́ni tó ní kálukú wọn tí wọ́n bá ń dààmú fún òun láwọn bó fún wọn nuwaffi ilayhim a'malahum fiha àmọ́ tí wọ́n láwọn bá fún wọn ayé tí wọ́n wá lòun láwọn bó fi lé wọn lọ́wọ́ òun náà wá láyé ni òun náà fún wọn bó ṣe ọmọ rí bó ṣe ipò ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀ṣọ́ ayé ọlọ́run náà fún wọn nílé ayé láàyè bọ́kọ́ so ọlọ́run ní tó wọ́n fún wọn yìí wọ́n fún wọn ní bí wọ́n ṣe fẹ́ kódà kò ní dín bó ṣe wulẹ̀ kó mọ̀ tí wọ́n wá láyé ọlọ́run ó jogún ẹ̀ fún wọn. àwọn sọ̀hábà lọ́dọ̀wà muhammad sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ tá a kọ́ lọ́dọ̀ wọn nípa àyà yìí wọ́n ní àyà yìí ọ̀rọ̀ bíi mẹ́ta ló ń bẹ lórí ẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni àyà yìí ọlọ́run bá dájú ẹ̀kọ́ àwọn kìfìrí àwọn òǹṣẹ́bọ àwọn tí wọ́n yẹ ṣe mùsùlùmí tó dá sí pé n tó mú wọn tí wọ́n fi fẹ́ gba ìsìláàmù tá a fi rán Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni alámàrí ayé wọ́n fẹ́ lówó wọ́n fẹ́ kọ́lé wọ́n fẹ́ ṣòwò wọ́n fẹ́ ṣòwò èlé wọn ò sì fẹ́ nǹkan tó mọ̀ sọ fún wọn pé eléyìí haramu eléyìí haramu ẹ má ṣe ẹ jìnnà sí i wọn ò fẹ́ mọ́ bẹ lábẹ́ òfin ọlọ́run àbáwọn lèmi nínú wọn tó dáṣe pé tọ̀ wọ́n fẹ́ hàn wọ́n fẹ́ jẹ gàba wọ́n fẹ́ jẹ́ olórí èyí ń mú wọn tí wọ́n gbógun ti ìsìláàmù ọlọ́run ní tóníkàlùkù wọn tó máa ń tí wọ́n ní lẹ́mìí tí wọ́n gbà lérò tí wọ́n ń torí rẹ̀ tí wọ́n fi pa ìsìláàmù tù tí wọ́n fi kọ́ àlùkùránì kalẹ̀ tó fi kọ́ ìsìláàmù kalẹ̀ ọlọ́ni ni wọ́n fi him ni wọ́n fi him àwọn ni wọ́n fi ilé him àmàlà hùn fi ya ọlọ́ni wọn náà bó fún wọn ọ̀rọ̀ kan nìyẹn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ayẹ̀ yìí ọlọ́run ọba dájú ẹ̀kọ́ àwọn mùnáfìkì alìmùnáfìkù min almuslimin àwọn tó dá sí wípé ìsìláàmù ò sí lórí ọkàn wọn nígbà kọ̀ọ̀kan ṣùgbọ́n ọ̀rọ̀ ìsìláàmù náà máa ń sọ ìwà ìsìláàmù náà máa ń wù ìṣe ìsìláàmù náà máa ń ṣe wọn kírun wọn gbààwẹ̀ wọn yẹn zàká bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn iṣẹ́ olóore àwọn náà máa ń ṣe ṣùgbọ́n tí wọ́n ń ṣe yìí wọn ò ṣe láti lè fi wójú rí ọlọ́run àwọn náà sì mọ̀ ìkùwà máa ń mẹ́rú إلا ليعبدوا الله مخلصين له الدين شنبا tọ́lọ́wọ́ bá tó ní ká ṣe nínú ìjọsìn a máa ń ṣe nítorí tọ́lọ́wọ́ bá lè lèláyé àdínù alkhali wọ́n ní ìsìláàmù tó mọ́kànjá tí ìta wa ò ní yàtọ̀ sínú wa sínú wa ò ní yàtọ̀ síta wa inú wa ìsìláàmù ni ìta wa ìsìláàmù ni inú wa ìmánì ni ìta wa ìmánì ni eléyìí ni tọ́lọ́wọ́n bá fẹ́ ṣùgbọ́n àwọn mùnáfíkì wọn wá mọ́ṣáláṣí bí ẹni ọlọ́run bẹ́ẹ̀ sì ní rárá wọn torí àǹfààní ayé kán lè fún wọn joyè kán lè fún orí ayé kàn wọ́n kán lè fún wọn lówó kán lè máa dárúkọ wọn kán lè máa yìn wọ́n àǹfààní ayé ní máa tì wọ́n lọ bí ìmọ̀ ṣetán lọ́hùn wọn ò ní fi ọlọ́run wọn ò ṣe ìjọsìn náà fọ́lọ́run ọba lọ́kan ṣoṣo نوفي إليهم أعمالهم فيها الله لا náà nìyí wọn ò ní gbẹ̀yìn níbi pé ọlọ́run ó ṣe fún àwọn náà èyí tí wọ́n ń torí rẹ̀ ṣe wọn ò fún sin ọlọ́run owó náà ń sìn iyì náà ń sìn ipò náà ń sìn orí yìí ni wọ́n ń sìn ọlọ́run láà wọn. àyẹ̀bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó tọ́lọ́run bọ́ kọ́kọ́ dájọ́ wọn. ní alkiyama nínú ẹ̀tọ́ ọmọnìyàn nínú wọn òun náà ni àwọn arákùnrin mẹ́ta kan nínú àwọn ìran mẹ́ta ẹni kíní ọlọ́run bá fún ní owó ọlọ́run mọ́ béèrè lọ́wọ́ rẹ̀ pé owó tí mo fún ọ kí ló fi ṣe a ní wọn mo ná mo fi kọ́ mọ́ṣáláṣí mo ran aláìní lọ́wọ́ mo ná sójú ẹ̀sìn ọlọ́run nítọ̀ àníyàn olówá fi ṣe ṣé o ṣe nítorí òun ọlọ́run ni àbí nítorí kán lè bá lè máa yìn ọ́ àníwọ̀ ọlọ́run torí rẹ̀ mo fi ṣe ọlọ́run bó ní kẹ̀dáàbìà òpòrọ́ ni ọ́ o ń ṣe nítorí kán lè bá lè máa yìn ọ́ tọ́ wọ́n sì ti yìn ọ́ láyé ah, bàbá máa ń náwó gan èyí dọ́dọ̀ rẹ̀ kó sunkún dọ́dọ̀ rẹ̀ kó mọ̀ rẹ̀ nìjáde ẹni rẹ̀ ni ẹni gbá ni ẹni àwo ni bó ṣe ń ran ọkùnrin lọ́wọ́ bẹ́ẹ̀ náà ló ń ran obìnrin lọ́wọ́ bó ṣe ń gbé kànga bẹ́ẹ̀ náà ló ń kọ́ mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ló ń ran aláìní lọ́wọ́ ọmọ òrukàn náà kò gbẹ́yìn wọ́n ti yìn ẹ́ ayé ti mọ̀ ọ́ ẹ̀tàn rẹ tó ń wá láyé ọlọ́run láti fún ọlọ́run lẹ́yìn mọ̀lẹ́kà ẹ̀fẹ́ sínú náà torí pé ó ń tọ̀ wọ́n lẹ́sẹ̀ kankan lálẹ́ kìlíà náà rẹ ayé nìyí. bẹ́ẹ̀ náà lọ́wọ́ obìnrin tó náà bá fún ní ìmà ìmà alukur'an tó ń ka nígbà gbogbo ọlọ́wọ́ ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ pé kí ló fi ṣe aníwọ̀lọ́ mo ka alukur'an dáadáa torí wọ́lọ́ ni òpùrọ́ ni wọ́n náà òun ka alukur'an lè máa yìn ọ́ ni wọ́n sì ti yìn ọ́ àfààyàn ohun rẹ̀ la ilaha ohun ńlá ni ó mọ ká kò sẹ́ni tó nígbà tó dé báyìí gbogbo àwọn tó bá

láti lè jagun sí inú ẹ̀sìn ọlọ́run àmọ́ òun náà nìyí ó sì jagun sínú ẹ̀sìn ọlọ́run àmọ́ kò ṣe nítorí tọlọ́run kò ṣe mọ̀kànlélọ́sán lébọ̀ lẹ́ni tó fi ń jọ́sìn fọlọ́ ó ń ṣe káwọn èèyàn lè ba lè máa yìn kán gbógo fún kán gbẹ́yìn fún a ah! àbá yẹn le gan mùjáhídù ni ọlọ́run ní bẹ́ẹ̀ ni tó ń wá sí ṣe a nítorí ìwọ ọlọ́run ni ọlọ́run ní òkúrọ́ ni ìwọ náà ó ṣe ń torí ká lè ba lè mọ ìyàn ni wọ́n sì fi ìyẹn ẹ̀yìn mọ̀lẹ́kà ẹ̀kọ́ náà sínú náà. ìrẹ́ pé ààyè yìí àwọn sọ́láfù ní ààyè yìí àkótán nǹkan tó fẹ́ kọ́ wa òun náà ní tánà jùlọ máa wọ̀ rẹ̀ sáà sọ pé innamal a'malu bin niyyat gbogbo tó bá ṣe níṣẹ́ àníyàn tó fi pinlẹ̀ rẹ̀ ní ṣíṣe lọ́lọ́run ìsanlẹ̀sàn afáwa al-imam abu abdullah muhammad bin ismail al-bukhari rahimahullah nínú sọ̀híhù al-bukhari tíra rẹ̀ tó gbajúmọ̀ ní gbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ tó kọ́kọ́ má dì sí wa àdìsí lọ́kọ́ mú wa كان صلى الله عليه وسلم انما الاعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فما كانت إجراته للدنيا يصيبها عن مراعاة ينكحها فإجراته إلى ما هاجر إليه وما كانت إجراته إلى الله ورسوله فإجراته إلى ما هاجر إليه tòdẹ́sí في táyà yìí kẹ́kọ̀ọ́ wa náà بولا شفوه ميارا وما بولا شفوه ما wa mọ́ òun náà ni pé àyà yìí ó jẹ́ òǹdè fún gbogbo mùsùlùmí gbogbo tá a bá fẹ́ ṣe nípa ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀san ọ̀rọ̀ ládá èrò la fẹ́ kí ni ààwẹ̀ la fẹ́ gbà ni ìzàká la fẹ́ yọ ni ọrẹ la fẹ́ ta ni àánú la fẹ́ ṣe ni sùúrù la fẹ́ ṣe ni afẹ́ wánà lọ́wọ́ ni afẹ́ fúnni lọ́wọ́ ni gbogbo tá a bá ti fẹ́ ṣe ní tó jẹ́ nǹkan ẹ̀sìn jẹ̀mọ́ kárí pé à ń ṣe nítorí tọ́lọ́ eléyìí ó mọ jẹ́ ìṣèlọ fún gbogbo àwọn ẹni ọlọ́run lọ́kùnrin àti lóbìnrin gbogbo tá a bá ti fẹ́ ṣe tó bá pẹ́ ọ̀rọ̀ ayé ni tọ́ èyí ò ní òun bùkátà níyàn ọ̀rọ̀ ayé ò bùkátà níyàn ọ̀rọ̀ ayé ò bùkátà ìpẹ́tọ̀ káṣe nítorí tọ́lọ́run tó bá pẹ́ níyàn tó máa ń pẹ́ rántà òwúlẹ̀ nídìí kó ṣe ń torí lọ́lọ́run torí pé tó bá sílẹ̀ tó pẹ̀nà mọ́ tó ṣàpàtà mọ́ tó ń lọ ṣiṣẹ́ mi tó bá ti jẹ́ ṣe halali ọlọ́run níbi ọ. kókó òun náà ni kólú ní tọ́jú ibà ká látara nǹkan tó mọ̀ ìyẹn ni kókó. ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn iṣẹ́ ẹ̀sìn bí àwọn tá a ti mú wọn lápẹ̀rẹ̀ bí àwẹ̀ ọmọdáni là ń gbà lọ yìí àníyàn tá a fi gbàgbẹ́ fọ́lọ́hún àníyàn sin ọlọ́run ọba ni àyè gba àwẹ̀ nítorí ká lè lùsù fáàtì àyè gba àwẹ̀ torí kí ni kí àrùn kan àìlera ara kan tí ń bẹ lára wa kó lè ba lè lọ bí ẹ bá ṣe àwẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba ní tẹ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n tó ń fẹ́ ìlú òlì torí kó ti sọ̀rọ̀ ìṣòro ayé nuwaffi ilayhim a'malahum fiha ọlọ́run gbogbo ohunkóhun tí yàn bá ṣe nílé ayé nínú ọ̀rọ̀ ẹ̀sìn tí ò ṣe láyé tó fi ń wá ojú rí ọlọ́run ọba ó ṣe nítorí ayé ọlọ́run láyé náà láti san lẹ́sìn ayé yìí náà ni ṣùgbọ́n lálùkìyàmà وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا ọlọ́run ní gbogbo ní tí àwọn irú àwọn èèyàn bẹ́ẹ̀ bá ṣe síwájú tí wọ́n rí sí káwọn gbẹ̀san lọ́dọ̀ ọlọ́run wọ́n ṣe lórí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọlọ́run yóò di àbá àmọ́ tó rọ àádìgbà tí atẹ́gùn bá gbèrú kú lọ jẹ́mọ́ bí ìgbà tí àgbẹ̀ tó palẹ̀ ó wá gbin ẹ̀gẹ́ ó mójútó ẹ̀gẹ́ títí kó ti di ọdún kan àbọ̀ ó wá wa ẹ̀gẹ́ ó bẹ ẹ̀gẹ́ nígbà tó bẹ́ tán ó lọ àbálà àbábọ̀ ó wá di èlùbọ́ ó wá ṣe wá lọ èlùbọ́ ọ̀nà èlùbọ́ ti wá kúnná ó tún wá ẹ̀ ó tún wá jọ kí ló kù tó kaná kó mọ ni ó wá gbé yìí ẹ̀wọ̀n tó gbégbé yìí ibẹ̀ pé nínú àwọn kan tí wọ́n máa ń dẹ́rù bá wọn sálàkù jù òun náà ni àríyá kárí ni kágbọ́ ni àsomọ́ ká ṣe nǹkan torí ayé ká ṣe ọ̀rọ̀ ẹ̀sìn torí ayé ká ṣe ọ̀rọ̀ ẹ̀sìn torí àǹfààní ayé. من كان يريد الحياة الدنيا وزينتها ọlọ́run lẹ́nikẹ́ni lọ́kùnrin àbí lóbìnrin lọ́mọdé àbí níjọ níjọ tó dá pé ayé ló mú múlẹ̀mí wọn wá sí nátáhá àti àwọn ẹ̀ṣọ́ ayé ni wọ́n ń torí ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣe wọ́n ṣe ń torí tọlọ́run torí ayé ẹlòmí ò gbàsílámù torí ayé ẹlòmí ò tẹ̀lófin ọlọ́run نوفي إليهم أعمالهم فيها ọlọ́run ní òun ọlọ́run bó fún wọn níbi èdè tán béèrè tán wá yìí nílà yìí náà ni ó mà wà hún fi hàlà yóò bẹ kọ́ sún ọlọ́run ní kò tiẹ̀ ní dé nǹkan fẹ́hùn wọn ò rí أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل وباطل ما كانوا يعملون الله الله سبحانه وتعالى أولئك أنا ní àìrú àwọn yẹn bẹ́ẹ̀ bóyá àwọn tí ó gbẹ̀sìn wọ́n torí káyé wọ́n lè ba lè dùn kán lè ráyé jẹ kán lè ráyé kójọ́ wọ́n lè máa bẹ láyé láì ní máa bẹ lábẹ́ òfin ọlọ́run wọn àgbà ìsìláàmù àbí àwọn tó darapọ̀ máwọn mùsùlùmí láwòrán kí mùsùlùmí lè ba lè máa rí wọn gẹ́gẹ́ bí mùsùlùmí àmọ́ wọ́n ṣe mùsùlùmí àbí àwọn mùsùlùmí náà ni mùsùlùmí gẹ́gẹ́ ni wọ́n ṣùgbọ́n àwọn iṣẹ́ ẹ̀sìn tọ́lọ́run ní kí wọ́n ṣe wọ́n ń ṣe nítorí ayé wọn ò ṣe nítorí ìyọnu ọlọ́run wọn ṣe láti lè fi jọ́sìn tọ́lọ̀ ọlọ́ni ẹ̀rí gbogbo wọn أولئك الذين ليس لهم في الآخرة إلا النار ألا لا ولنا wọ́n ní ẹ̀sẹ̀ kankan tí wọ́n mọ̀ rí lálùkìyàmù kò àbí ìtí yẹn bá ṣe náà ni ó gbà kò sí lọ́hùn ẹni bá sí náà ni lọ́lọ́hùn ó sàn lẹ́sàn ní ó fàájì jẹ́ náà kẹ ẹni tó bọ̀ wá sí lọ́hùn máa ń kọ́ nítorí náà bá ṣe náà ni ó gbà àjẹsáwò mi jẹ́ sí àmàlì ìtí yẹn bá ṣe náà ni ó mọ̀ retí rẹ̀ lọ́dọ̀ ọlọ́hùn ẹ́ tí yẹn bá sin ọlọ́hùn torí àǹfààní ayé ló fi sin lọ́hùn ẹ́ ayé náà lọ́lọ́hùn ó ti sàn lẹ́sàn àmọ́ tí yẹn bá fi ọlọ́run torí àǹfààní alùkìyàmọ̀ ìyọnu ọlọ́run lálùkìyàmọ̀ ẹ alùkìyàmọ̀ náà yóò gbà ó dẹ̀ dájú pẹ́tọ̀ irú àwọn èèyàn bẹ́ẹ̀ ọlọ́run tún máa kẹ́ wọn láyé ọlọ́run ọmọ tún máa kẹ́ wọn láyé. وحبط ما صنعوا فيها والله نقبون كتوا شيء وداموا لا إله إلا الله وداموا ولا ملاكا kèfèrí yóò dààmú kò gbà síláàmù torí ayé ní òfin gba ẹ̀sìn tó wá ń ṣe náà nìyí yóò dààmú níbẹ̀ bóyá ojú àwọn ẹ̀rẹ́ tí kúrò ọlọ́run ó sọ wọn lẹ́sàn lálùkù yá náà ọlọ́run ni wọ́n hàbí tọ̀nà ọ̀sán àti ìhá gbogbo ìdààmú wọn òru náà ń ṣe ni ọ̀sán ni àárọ̀ ni wọ́n náwó lórí ẹ̀ ni tìlíkà gbogbo nǹkan kan wulẹ̀ ká máa ṣe lẹ́yìn alhubud wọn náà kí ni a bàjẹ́ kí وباطل ما كانوا يعملون yóò bàjẹ́ wà bá àfihàn máa kẹ́ẹ̀nù yà àmàlù ọlọ́run gbogbo tí wọ́n ṣe nìyí kò ní jẹ́ ni tí ó jẹ́ àtọwọ́gbà lọ́wọ́ ọlọ́run tó bí pé mọ́jẹ̀mú mẹ́ta òun lórí gbogbo tá a bá fẹ́ ṣe tá a ṣe fẹ́ kọ́ kó tẹ́wọ́gbà lọ́wọ́ wa táàmù iṣẹ́ ẹ̀sán rẹ̀ lọ́dọ̀ ọlọ́run min salatin nínú ọ̀run ni wa zakatin ààwẹ̀ ni wa amalin khairi iṣẹ́ olóore kan ni láfẹ́ ṣe ni wa amalin salih àbíṣẹ́ dáadáa kan láfẹ́ ṣe ni mọ́jẹ̀ mẹ́ta gbọ́rọ̀ ni alákọ̀ọ́kọ́ al-iman ìyá ní ìmáni ohunkóhun téèyàn bá ṣe káàbí ìmáàní nínú la ilaha illallah muhammadu rasulullah káàbí ti síwájú. lẹ́nu qur'an kẹ́yìn lẹ́nu ma mana'na an naqbala minhum sadaqatihim illa annahum lam yu'minu billah. ọlọ́run kò sí ìnáwó sójú ọ̀nà ọlọ́run wọn ju wípé ìlà ànáhùn lámìún ní níbi lọ wọn ní ìmánì nínú ọlọ́run so ìnígbàgbọ́ nínú ọlọ́run májẹ̀mú kan nìyí tọ́lá ọmọ tó ń gbà tó yẹ pé ògbóni kẹ́ni tó máa ń gba ààrẹ Ramadan tí ó ṣe mọ̀mìnì tí ó ṣe mùsùlùmí ọ̀pọ̀ mi sún àpẹẹrẹ rẹ̀ táàrùn bá sì wò dáadáa gbogbo iṣẹ́ pátá àmọ̀rí ìmánì ìmánì ọlọ́run mọ̀ pé ashabul ìmánì àwọn tó wọ́n ní ìmọ́ni lọ́nà ọmọ dájú rẹ̀ kọ ya ayyuhalladhina amanu awfu bil-uqud ya ayyuhalladhina amanu kutiba alaykumus siyam ya ayyuhalladhina amanu idha qumtum ila as-salati faghsilu wujuhakum wa aydiyakum ila al-marafiq bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ìmánì aslun min usuli ìpínlẹ̀ tọ́nà tó máa ń gba iṣẹ́ rí lọ́wọ́ ẹ̀dá òun ni ní imáni kó jẹ́ mọ́mì níbi Allah wà mọ́mì níbi ẹlẹ́ẹ̀kejì òun náà ni iṣẹ́ tá a bá fẹ́ ṣe á ṣe nítorí tọ́lọ́n torípọ́ lọ́wọ́ ọba ní ká ṣe àwọn náà awa fẹ́ ṣe àníyàn wa wa èròǹgbà wa àrẹ́bíjọ́sìn àníyàn méjì nìyẹn máa ní lórí iṣẹ́ níyẹ̀tú al-abid aw níyẹ̀tú al-ibada níyẹ̀tú al-ma'buda àníyàn níyàn pé ìjọsìn wa yìí ọlọ́run nìkan lábẹ́ torí ẹ̀ ṣe abẹ́rẹ́ sọ́lọ́ nìkan ni ẹlẹ́ẹ̀kejì a tún wá ní àníyàn lórí iṣẹ́ òǹgẹ́gẹ́ fún rẹ̀ kékeré alàmìyàn àsìkò mọ́gíríbì ò tíì tó ṣùgbọ́n alàmìyàn pé àti mọ́gíríbì ni àti ìṣáyì ni àti zúrì ni gbogbo ìyẹn pátápátá lélọ́ yìí náà pè ní yẹtú àlèmàbòrò àti fàníyàn wa kalẹ̀ fẹni tá a fẹ́ torí ẹ̀ jọ́sìn tọ̀ sásìkò òun bá wá tó tá a fẹ́ kí mọ́gíríbì a tún wá ní níyẹtú àlè ìbàdàn yóò mọ ọbẹ̀ lẹ́nu wọ́n pé mọ́jọ́ bí ká fẹ́ kí yìí àfẹ́kí fọ́nà ọ̀lẹ́. so al-ikhlas làwọn àkọ́wò ní ìmọ̀ àkídà ìmọ̀ usul wọ́n máa ń pè léyìí wọ́n pè ní al-ikhlas al-ikhlas lọ́dọ̀ àwọn àkọ́wò ní ìmọ̀ fòrò wọ́n pè ní àníyàn wọ́n pè lánìyàn so àníyàn àti ikhlasu déédéé kan náà méjèèjì ó lè dá sí pé ìkíláàsù òun tóbi ju àníyàn lọ àìṣe ìkíláàsù fọlọ́ nìkan ṣùgbọ́n àníyàn ni a máa lo fọ́mà ìyẹn náà lára ẹ̀ náà nìyí lára àníyàn tí òun ni àyẹ̀rọ́dà tó ti yé kò sábúrú mẹ́ sábàlá níyàn pé afẹ́ lówó afẹ́ níyàwó afẹ́ lọ́kọ afẹ́ níṣẹ́ afẹ́ ṣayé afẹ́ jayé lókùgbà tí a bá ti fi ta kótó lọ́hùn kò sábúrú mẹ́ tẹ́tíyé ṣùgbọ́n tó bá ti ní ṣe pẹ̀lú ìjọsìn tọ́lọ́hùn èyí ò ní kò sáníyàn kankan tá a gbọ́dọ̀ ní kò sí èròǹgbà tá a gbọ́dọ̀ ní kò sí àdìsọ́kàn tá a gbọ́dọ̀ ní fọ́lọ́ nìkan ṣùgbọ́n ìkìlá ọlọ́run nìkan là á mọ́ lò fún ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn mọ́jẹ̀mú tó náà fi máa ń gba iṣẹ́ ẹni lọ́wọ́ ẹ̀dá òun náà ni àlùmọ̀wáfàkọ́ àlùmọ̀tábàá iṣẹ́ rí tá a fẹ́ ṣe àwọn akọ́lẹ̀ ní àkọ́kọ́ lákọ̀ọ́kọ́ ṣe é kò síṣe olóore kan tó fẹ́ ṣe nínú ẹ̀sìn sanaduwa muhammad sallallahu alaihi wa sallam tí ò sí ìgbáwájú rẹ̀ lórí rẹ̀ tó wá kò fún yàn ní pé bóòlù ànábìṣe ní àṣẹ ká ṣe bá ànábìṣe ṣe ó ti di mọ́jẹ̀wò bá a bá ṣe bó ṣe ṣe ọlọ́run ó gbà bá a bá ṣe bó ṣe ṣe ọlọ́run ò ní tẹ́wọ́ gbà anagba muhammad sallallahu alaihi wasallam oni man ahdatha fi amrina hadha ma laysa minhu bawaratu ole nkeni tó bá ṣe kankan nínú ẹ̀sìn yìí tí ó sì sí ń bẹ̀ bóyá ló ṣe sí ń bẹ̀ anábì ò ṣe anábì ò tọ́ka ṣíṣe rẹ̀ sallallahu alaihi wasallam wíwọ́n náà bò ní tẹ́wọ́n gbà lọ́wọ́ náà bẹ́ẹ̀ ọmọ ní àmìlẹ̀ àmìlẹ̀ bẹ́ẹ̀ lẹ́nikẹ́ni tó bá ṣe nínú ẹ̀sìn yìí náà èyí tí ò sí ń bẹ̀ ní gbà lọ́wọ́ rẹ̀ sọ mẹ́tẹ̀ẹ̀ta yìí agbọ́dọ̀ mọ̀ ṣàkíyèsí dáadáa èyí tí bá ṣe nínú iṣẹ́ olóore iṣẹ́ lè jẹ́ṣẹ́ olóore kẹ́ni tó ṣe kó sì mọ́ lórí ẹ̀ nígbà táà tí mọ́jẹ̀ mo bá ti pé أفمن كان على بينة من ربه ويتلوه شاهد ويتلوه شاهد منه ومن قبله كتاب موسى إماما ورحمة أولئك يؤمنون به ومن يكفر به من الأحزاب فالنار موعد فلا تق في مرية منه إنه الحق من ربك ولكن أكثر الناس لا يؤمنون الله سبحانه وتعالى هو محمد صلى الله عليه وسلم أفمن كان على بينة من ربي الله مين شيئني يوه وجيش محمد صلى الله عليه وسلم محمد بن عبد الله وجيش الله تدفع بيته إن عنابي الله وبنيه صدقا وحقا nítòótọ́ àti nítòdodo nítòótọ́ nítòdodo ọlọ́run ránṣẹ́ sí ọ nítòótọ́ nítòdodo gbogbo ohun tó máa ń wí pátá ọlọ́run lára fi rán ni kò sí èméjì mẹ́rẹ̀ kò tí ṣe ọlọ́run ọlọ́run ni ọlọ́run ni àfẹ́mọ̀kẹ́ni alẹ́ abẹ́yí ti mi rọ́bì yìí ọlọ́run ni ṣé Muhammad sallallahu alayhi tó dá sí ànábì òun ọlọ́run ọba ni sallallahu alaihi wasallam gbogbo tó ń wí fún yín ẹ̀yin tẹ́ kọ́ títí ẹ̀ òdodo ní látọ̀dọ̀ ọlọ́run ó kílẹ̀ sànàbí ó kílẹ̀ sọ́lọ́ ọlọ́run gan mọ̀ bẹ́ẹ̀ kò sí ìrújú bẹ́ẹ̀ ànábì ọlọ́run ni gbogbo tí ń wí ọ̀dọ̀ ọlọ́run ló ti gbà wáyà ti lóhùn wáyà ti lóhùn ó sì ń kà fún yín ó tún ṣàlàyé rẹ̀ fún yín tìláwà nìyẹn tìláwà méjì ní bẹ tìláwà tún alfààní ká máa kára fi alhamdulillahi rabbil alamin arrahmanir rahim tìláwà tún láǹkó yìí tìláwà tún alfààní anábì a máa kàá a máa kàá nígbà gbogbo a máa sọ̀rọ̀ ọlọ́run lórí irun àmìgbà tó sí lórí inú a máa fọ̀rọ̀ ọlọ́run kọrìsẹ́mi ọlọ́run kọ́ọ̀lẹ́ lẹ́tí àbí kí يستمعون القرآن وانبطنا منك القرآن أوان جنود انبط سولاني كي محمد صلى الله عليه وسلم تاني لا يوجد بي نبي وأجو تشيوا تعطي تشيرا تسي تاجبه تسي انكيفوني tìláwàtú lè máa ní tó tún ṣàlàyé rẹ̀ fún yín tẹ́tùmọ̀ tara rẹ̀ kọ́ ẹ̀kọ́ ọlọ́run lọ́nà ṣe fẹ́kẹ́ fi sin òun ọlọ́run ṣáàlìdún mẹ́lì anábì gan tí wọ́n ń jẹ́rìí pé ó tún fẹ́ dára rẹ̀ sọ fún yín pé anábì ọlọ́run lè ní òun bẹ́ẹ̀ ni muhammad sallallahu alaihi wa sallam ó ní mọ̀ ń kọ́ ó ní mọ̀ ń ṣẹ́yìdà ó lé nìkẹ́ni tó bá fẹ́ jẹ́rìí anábì ló sọ bẹ́ẹ̀ من شهد أنني رسول الله عبدنا عليه السلام من شهد أن لا إله إلا الله وأنا رسول الله أدخل الله الجنة قل الله ما يجوى الجنة حمد الله أنتم جاري سامي انت الله وبحنا شاهدا منه ومن قبله كتاب موسى ó lè dá pé ànábì yìí tó ń sọ fẹ́yìn yẹ̀wúdí tó ń sọ fẹ́yìn nàṣọ́ra àtẹ̀yìn kìfìlì pọ́nbélé ẹ̀sìn ọlọ́run òfin ọlọ́run tọ́nà fi hàn òun kọ́ làkọ́kọ́ síwájú rẹ̀ tíra ànábì wa Musa ti gbà wájú òun náà ní tọ́ra nígbà Musa ń bẹ láyé tíra rẹ̀ lìmáàmá tíra àtàṣíwá òun ni gbogbo èèyàn tí yóò bá mọ̀nà lásìkò Musa tíra musa òní ó fi ṣe aṣíwájú wọn àtàrà ẹ̀ wọ́n ti dẹ̀ níwájú àtàrà ẹ̀ wọ́n ti mọ̀nà wàràhánà ọlọ́run fi ṣe ìkẹ́ ọlọ́run fi ṣe àánú fáwọn bàmí ìṣòro ilẹ̀ tó bá ṣe wá yẹn musa lánàá bí ta fi tíra hàn àwa gbé muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí ànábì gbogbo ayé àtúnwá fún tíra tó ń ké tó ń tọ́ tó ń ṣàlàyé ẹ̀ fún yín أولئك يؤمنون به ọlọ́run ni bọ́tà Al-Qur'ani yìí àti Muhammad yìí tọ́ àwọn ọmọlẹ́yìn ànábì náà gbà fún òun làwọn sàhábà ridwanullahi alayhim yu'minuna bihi ashabu Rasulullah sallallahu kò fẹ́ẹ̀ sí ìkan nínú àwọn ọmọ ẹlẹ́yìn àwọn ànábì ọlọ́run tó ti gbáwájú táwa gbé sí ẹgbẹ́ táàgbé kúkò sí àwọn sàádé ń bẹ lọ́dọ̀ ọlọ́run kò sí àwọn sàádé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam wọn ò fòrò ẹ̀ ní ànábì wọn ò já ànábì níyàn wọn ò takú ọ̀rọ̀ ti gbọ́ wọ́n gbọ́ ti gbọ́ wọ́n kò dàbí àwọn ọmọlẹ́yìn àwọn ànábì àwọn sàábì àwọn ànábì tó ti lọ síwájú àwọn sàábì ànábì wa Musa alayhi salam wọ́n forú ẹ̀mí rẹ̀ wọ́n pín lẹ́ni tó ti fún wọn gbà kù bẹ́ẹ̀ náà ni Isa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ànábì ọlọ́run tó ti lókù ọlọ́ni ulaika yu'minuna bi ọlọ́ni ẹ̀rọ àwọn sàábì ìmánì àkọ́kọ́ tí ó kọ́kọ́ nílẹ̀ nínú ìsìláàmù ní ìtẹ̀lé ìmánì Muhammad sallallahu alaihi wasallam àbí ìjọwọ́lẹ́yìn Muhammad ìmọ̀nà àwọn sọ̀hábà ni táwa lẹ́nìkan kò wá nígbó tàwọn sàábì sì jẹ́ Allahu akbar ẹni bá nígbó làwọn sàábì sì jẹ́ tó kílẹ̀ tó dájú ní tó ń tọ̀ òun kì í ka Kùránì tí bá ń ka kò mọ́ tí ò bá ka náà sì ní kò réyìn ẹ̀kọ́ fún un mélòó rẹ̀ ṣe ṣínà Kùránì tẹ́ ní bọ́ra àwọn sàábì mẹ́ ridwanullahi alayhi àwọn ẹni òdodo àwọn ẹni ìkẹ́ àwọn olóríire ẹ̀dá àwọn ẹni àlùjánnà àwọn olólùfẹ́ ànábì sallallahu alaihi wasallam àyàwó lafẹ́ṣí táà nígbà ń bẹ̀ ipò wọn ọlá tọ́lọ́run tó gbélé wọn lọ́wọ́ ومن به من الأحباب فالنار موعده أخاف جماعة إيوالي أقبان يلي أقبان يقول كانوا هو كشو داداني كاها ومن يكفر به من الأحزاب فالنار موعده كانوا هو صحابة وشيئان هو صحابي áyà yìí wọ́n máa fi ṣe rí wípé bí ẹ̀ bá kú tó kú lórí ìsìláàmù ló wọ̀ náà tí ẹ̀ bá kú tí ò kú lórí kíni ìsìláàmù yóò wọ̀ náà ohunkóhun kó ṣe nínú ẹ̀sìn tẹ̀bá bá wọn sàbẹ̀ pé kílẹ̀ rí ẹ̀ wọ́n máa yẹ tòrò bíi minal ahzab fannaru maw'idu wọ́n náà tún ẹni ẹsìn kíyàn kú lé lórí tó ti yé ẹsìn funfun ni àbẹ́sìn dúdú ẹsìn òru ni àbí ti ọ̀sán aláṣọ ni àdó níyẹ́rì ẹni ẹsìn kíyàn bá kú lé lórí tí ò kú lórí ìsìláàmù tó ti yé fanáàrùmọ̀ ìdù ọ̀hún àpáàdì iná ló ń tàn wọ́n wọ̀. طلب الله سبحانه وتعالى ومن يكفر به ان كان تبات بالتاكو تيو بابا تشرك فيه بلو محمد صلى الله عليه وسلم او بيه ومن يكفر بمحمد صلى الله عليه وسلم من الاحزاب هو صرف من الملل والنحل ni gbogbo àwọn ní ìrànlẹ́ràn níjọ níjọ lẹ́sìn lẹ́sìn tí ó ní ó kà tí ó sí lè sanbẹ̀láyé tabaníkà kásílẹ̀ yorùbá nìkan tọ́mọ́tò ní ẹ̀sìn ìbí náà máa ń pè ẹ̀sìn abáláyé àti báláyé lóòótọ́ ni afọ́nsọ fún wa ayé báwọn di yẹn sí tani kékeré máa múra kankankankan ẹ̀sìn eégún ẹ̀yìn ìsìláàmù wàláyé ti pọ̀ jù ẹ̀sìn abáláyé lélẹ́yìí ó ṣíwájú ìsìláàmù ìsìláàmù jẹ́ ẹ̀sìn àbáláyé ẹ̀sìn àmúwáyé ni nígbà tó ń bọ̀ sáyé ló mú ìsìláàmù dání tọ̀ ṣùgbọ́n nígbà tó wá dáyé ló bá rí pé àwọn èèyàn ń bọ ju wọn bọ̀ pé títí ẹ̀sùn tó bá láyé ni àwọn ẹ̀sìn àbáláyé láti nìyí jẹ̀mọ́ báwọn kan bá mọ̀ tán rẹ̀ àwọn kan mọ̀ tán rẹ̀ bí Ṣàngó ìdúkọ̀ náà àwọn ọbọ̀ Ọ̀yọ́ ni tí bàbá rẹ̀ tó bí ẹ̀sìn Ṣàngó sí ilẹ̀ Yorùbá àwọn atọ́fọ́ ọgbọ̀n mọ́ ìṣàngó wa mọ́ra kàkàkà ah, Ṣàngó lẹ́sìn lé wa Ṣàngó dẹ́wìn là wa ṣàmójá ló gbé ṣàgbọ́n náà wọ́dọ̀ òun lè wọ́n àmì ah, nígbà àmì nígbà wa ṣàgbọ́n tó dọ́ gan-an ó mà ní grandpa <laughs> ó sì ní fada tí bàbá rẹ̀ ò bá bí ẹ́ ok nínú ṣàgbọ́n àti bàbá rẹ̀ <laughs> ta ni subhanallah wọ́n bí èyí tó wà lọ́nà bàdá bí jẹ́ náà gúrú màrájì tó ń pèrè lọ́lọ́run onípọ́lọ́ lòun but àti bàbá rẹ̀ ta ni ìyàlẹ́nu méjèèjì ó ní lè jẹ́wọ̀ bàbá rẹ̀ ló bí wọ̀ wọ́n kọ́ ló bí bàbá rẹ̀ tó bá ẹni tó bí ọlọ́run òun ló yẹ kó jẹ́ ọlọ́run gbẹgbẹ lọ àbí pépé tó bí ọ yóò bá bí ọ ẹ àbí ààrẹ fi ọ ṣe ó <laughs> lè di ọlọ́ọ̀ṣọ́ ìwọ gangan náà ti ní jẹ̀mọ́ ọpọlọ lásán ó tó kí ẹ fi mọ̀ pé gbogbo àwọn ẹ̀sìn wọ̀nyí ara wọn ràn òun náà ni wọn wọn náà yẹ fọ̀rọ̀ bí i wọn náà lẹ́nikẹ́ni tó bá fi lè takò Muhammad sallam nínú àhàzáàdì. من النصارى واليهود وسائل البلاد والنحل هذه بقول ما يسدوا علي من اللباس àwọn olóògùn ń bẹ onífá ń bẹ onísàkànnà ń bẹ ológun ń bẹ oníṣàngó ń bẹ tàbí onígunukó ń bẹ gẹ̀lẹ̀dẹ́ ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá náà bó lọ́lẹ̀ yíbò àwọn náà ní ti wọn bó délé náà bó fi nàìjíríà lẹ̀ tó bọ́ sí àwọn àwọn áfíríkà ó mọ rí àwọn náà tún lọ òtúkúrò ó China ó ní wọn wọ́pọ̀ lọ Indian Indian gbogbo àwọn ẹ̀sùn wọ́n wọ́n tó bá fi lè ṣaláì nígbàgbọ́ sí muhammad sallallahu alayhi wa sallam tí ó gbàgbọ́ tí ó yọ́nú sí gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ọlọ́run anábí ọlọ́run tóun gbọ́dọ̀ tẹ̀lé tóun ó nígbàgbọ́ sí tóun ó tẹ̀lé tó ń tàn ń ba ilé kú ẹ́ kí ni kọ́ra nìsọ fanaru ẹ̀dẹ́ka ha bẹ̀rù ọmọ ìyẹ̀kùrù bíi من الأحزاب فالنار موحده فاجي àwọn àfáàrà wọn àwọn tí wọ́n gba légbòde àtẹlẹmí náà tí òmọ tó bá lé ayé wá ṣe ó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tí wọ́n sọ wóróworó lórí Facebook tó ní ẹ mùsùlùmí kan tó bá sọ pé nasara nìkan ló wọná orí ẹ ti dàrú ni orí ìjẹjẹ ló dàrú bóyá ò bá dàrú ni mo ló fi Kùránì sí káyà yìí kó tú káyà yìí kó tú ẹnu àwọn sọ́láfù kò lórí pé áyà yìí ti tó fi yẹn pé làdínà ìlà ìsìlẹ̀ kò sí ẹ̀sìn kankan sọ́láwọn ọba tó tẹ́wọ́ gbà tó di islam lọ. afáwọn abdullahi bin Abbas radiyallahu ta'ala anhuma ó ní al-adyan ó ní ẹ̀rọ ẹ̀sìn mẹ́fà ni wọ́n síta mẹ́fà ni واحد من السماء وخمسة في الأرض ìkan láti sánmà ní márùn lókù méjì ní ìlú tó ti wá ní ilé ayé làwọn ti wá ó wá kà nínú àwọn mara wọn lára ẹni yahudiya nasaraniya majusiya gbogbo àwọn yẹn ilé ayé láti bá ilé ayé ni kò ní kẹta ṣe pẹ̀lú àlùkìyàmọ ìdájú gbogbo àwọn ànábì Ọlọ́run látòkè wọn délẹ̀ látòrí ádámà títí ìdírísù títí tó fi dàsìkò núhà aleyhisselam títí tó fi dàsìkò ibrahimu tó fi dàsìkò ìsìháàkù àsìkò ismailu ìsìháàkù lọ báyìí ismailu lọ báyìí yahudi àtàrà ìsìháàkù làwọn ará yahudi ti dìde àwọn bàmí israẹlà àtàrà ìsìháàkù ni ismailu àwọn lárúbáwá dìde látara títí ẹ àkírí àwọn ọmọdọ́mọ rẹ muhammad sallallahu alaihi wa sallam gbogbo pátá ìsìláàmù lẹ̀sìn wọn ọlọ́fin ní inna dínà inda Allahi al-islam ọlọ́run ní ẹ̀sìn tí ń bẹ lọ́dọ̀ òun ọlọ́run tóun sì rán àwọn ànábì òun lé lórí tóun sì sọ síra kalẹ̀ lásìkò sásìkò ìsìláàmù wa man yabtaghi ghayra al-islam dínà ẹnikẹ́ni tó bá ṣojú kòkòrò kúrò nínú ìsìláàmù èyí tó fi ṣe kókò yìí kò bá kéré jọjọ kí n tíyàn bá ṣe káàkì ìsìláàmù ṣe ọlọ́run nípa ilé ayé ọ̀kúbalà mi wọn náà bọ̀ lè tẹ́wọ̀ gbà lọ́wọ́ rẹ̀ wọ́n wà fẹ́lẹ́ àfẹ́rọ́ sí ilẹ̀ lọ́kọ̀ síbí ó tàn òun tó bá dá lọ́kì yá náà yóò máa di nílẹ̀ ní oṣù al-ahzabu lẹ́yìn ọ̀kan hizbu hizbani ahzab ahzab òun làwọn níran níran níjọ níjọ lẹ́sìn lẹ́sìn lára wọn ni sikizin ẹ̀sìn kan náà nìyẹn sikizim aláwọn ní majusi almajusiya àwọn yìí wọ́n bọ iná ìbá dé ìlú indian àwọn kan bọ wọ́n bọ màálù nílùú indian in fact mo tún rí kan lé ní nínú ìlú indian sínú ìrírí nínú àwọn kan jọ̀tẹ̀ omi ẹ̀rọ pọ̀ omi ẹ̀rọ pọ̀ wọ́n wà sílẹ̀ yóò àmọ́ ọdún wáá wọ́n ju fúláwà sí wọ́n ju gbogbo ẹ̀ sí mọ́tò àdúrà yẹ́ gbogbo ẹ̀ pátápátá àzáàbò ni àzáàbò pọ̀ àwọn ẹ̀sìn ayé wọ́n pọ̀ ìrẹsì gbogbo àwọn ẹ̀sìn wọ̀nyí tẹ́ ẹ bá lọ wo dáadáa wọ́n máa fi tì sára ọmọ èdè ènìyàn kan wọ́n á fi tì sára ọmọ èdè ènìyàn kan wọ́n á fi tì sára ìlú kan wọ́n á fi tì sára ìjọ kan. الإسلام للتنازل اتناض الله سبحانه وتعالى ومن يكفر به من الأحزاب فالنار موعده فلا ذلك يعني تبشك في توشى لاي في محمد صلى الله عليه وسلم من الأحزاب تنبو وعواني جوني جوني رانينا نعوين سنين فالنار موعده iná làtúbọ̀tán rẹ o iná ni o ànágbèwà muhammad sallallahu alayhi wa sallam ó ní la yasma'u bi ahadun ó lẹ́ni kankan kò ní gbọ́ nípa mi la yasma'u bi ahadun ẹnìkan ò ní gbọ́ nípa mi min yahud nínú yahudi ni nasara àbí nasara ni wàlámi nùmínú bíi kò wá nígbàgbọ́ sóhun muhammad sallallahu alayhi wa sallam dákàlà náírà ìbá ń parí ẹ̀ kí ni túmọ̀ rẹ̀ yóò wọná anábìrì sọ bẹ́ẹ̀ yàrá fàárà ilé jẹ́ ilé jẹ́ pẹ̀lú wọn mo níwọ̀ àjánà ẹ̀ ìsájánà lè ṣe ìtànàbí sọ lélẹ́yìn sallallahu alayhi wa sallam so mùsùlùmí ò ní feel inferior inferiority complex ló ń wọ́rí mùsùlùmí tí máa wá fi ń dáwọ́ bo ọ̀rọ̀ ọlọ́run àbí ẹ̀sìn ọlọ́run tó lọ́n fi kẹ́ àwa dáwọ́ bo kò fẹ́ kọ́ fún wa too rigid òun wà too extreme láì mọ̀ yí pé extremity tí wọ́n lò títí wọ́n ní yìí <laughs> ó jù bẹ́ẹ̀ lọ àwọn tí wọ́n tẹ̀ sí lórí òdodo náà ní gbogbo àwọn ẹ̀sìn wọ̀nyí rí nínú ìrìtí wọn jẹ̀mọ́ ó ti islam lọ islam náà ló sọ láì tẹ̀lá ìdí àìjẹ́ nípa ṣe islam islam náà ló gbé wá ọ̀rọ̀ tí wọ́n lọ́n kò rí bẹ́ẹ̀ lọ́jà àgbòkò nìyá kan ti ń ṣe wàásù ó ní olùbá kínú dáwọ́ lọ tó bá fìlè kú owó ọmọ àpáàdì wọ́n tó ṣe ṣìná owó ọmọ àpáàdì iná ni ó jọ owó ọmọ àpáàdì àdúgbò gba jésù ní ẹgbẹ́ olùgbà láàrẹ kí nìkan ó bìlẹ̀ mọ̀rẹ̀ ni lakúndé ni kó wọlé yẹbi ẹṣin ti tiẹ̀ ló fi rinlẹ̀ ìwọ náà fi tiẹ̀ rinlẹ̀ títí fi tiẹ̀ rinlẹ̀ mùsùlùmí mi sọ fún lọ́ka english yẹn ṣúrọ́pù yunus lọ́ka vaskino ni wood sorry lọ́ka sọ́dù wood va seventeen lọ́ka wọ́n mẹ́rin yẹ kó bí mílẹ̀ àzáàbí fanáàrù mọ̀ ìlú lórí ẹgbẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá ti lè kú tí ó kú aláàmì lẹ́tì islam bàṣàmáhùbìnà àti náà kí ah ó sì àfẹ́ra rẹ̀ ṣòfò ó sì ṣòfò ẹ̀mí ó kú kékeré ó kú káfíran abẹ́rẹ́ ọmọ yìí abẹ́rẹ́ ẹni yìí abẹ́rẹ́ lágbádá abẹ́rẹ́ tàmẹ́dùn abẹ́rẹ́ ó sì fẹ́ wọná فلا تك في مرية منه قال هو محمد صلى الله عليه وسلم عدي الشعبين nígbà tá a ti fi òdodo nílẹ̀ tó wọ́n lànà bí wa wọ́n lànà bí gbẹ̀yìn ààrẹ ti dúdú ààrẹ ti pupa ààrẹ ti tuntun ààrẹ ti gbogbo ẹ̀dá àti kùránì rẹ̀ àti súnà rẹ̀ tọ̀ a tún wá ṣàdéhùn kí làdéhùn náà gbogbo ẹnikẹ́ni tó bá fi lè takò ọ́ tí ó bẹ̀ẹ́ gbọ́ tó fi kúrò láyé yóò wọ̀ náà tó wá rí bẹ́ẹ̀ fẹ́lẹ́ tẹ́kù sí mírí ẹ́ ti ní wọ́n náà mọ́ sọ́sọ́nà bí wa Muhammad sọ̀tàn náà wulẹ̀ ṣe méjì kò sí méjì rí pé aha sọ́lọ̀ lọ́lọ́run sànà bí ọlọ́run ní mí sálù kùránì lọ́rọ̀ ọlọ́run kò sí méjì rí àmọ́ ọlọ́run tó máa ń sọ ni kó lè máa jẹ́ kọ́ fún wọ èmi àwọn ọmọlẹ́yìn rẹ̀ fàlẹ́ àtẹ̀ kí lè rí yá tẹ́ mi ìsìláàmù tọ́lọ́run ti fi kí ọ tọ́lọ́run ti fi jì ọ iṣẹ́ rẹ̀ kọ́ ló sọ ẹ́ di mùsùlùmí dáadáa rẹ kọ́ ọlọ́run fi ṣe é mùsùlùmí ó wu ọlọ́run wà ní rahmati yìí nínú àánú ọlọ́run nínú ìfẹ́ ọlọ́run ọba nílé ọlórí ọlọ́run wá fi ìsìláàmù fẹ́ ọ tó ló wá dé tó mọ̀ wá ṣe lè méjì àì ṣe lè méjì ó ṣe wulẹ̀ gbọ́mọ̀ mọ́ ṣe lè méjì lórí ìsìláàmù mo ṣe lè gẹ́lẹ́ náà gbogbo tí máa ń bẹ náà Kùránì òdodo ni gbogbo tí máa ń bẹ nínú súnà tó lálàáfíà òdodo ni àì ṣe méjì lórí ẹ̀ إنه الحق من ربك ọlọ́ni lọ́mọdé ẹgbẹ́ muhammad sallallahu alaihi wa sallam òdodo ní alukur'an tó jọrọ ọlọ́run tó wá bọ́ láti ọ̀dọ̀ ọlọ́run òdodo ni o òótọ́ ni òdodo ni gbogbo tí máa ń bẹ́ẹ̀ rẹ̀ pátá kò sí àtàmọ́tàmọ́ níbẹ̀ kò sí tó wà níbẹ̀ tí wọ́n ní yóò ṣẹlẹ̀ tí ò ní ṣẹlẹ̀ kò dẹ̀ sí tí ò sí níbẹ̀ tí wọ́n ní kò ní ṣẹlẹ̀ jẹ̀má kò ní ṣẹlẹ̀ náà ولكن أكثر الناس لا يؤمنون ọlọ́run ní ọgọ̀rọ̀ ọmọ nìyẹn wọn ò ní nígbàgbọ́ sí ọ wọn ò ní gbà ẹ gbọ́ wọn ò ní gbà kùránì gbọ́ wọn ò ní gbà sùlámù gbọ́ àmọ́ fànàrú mọ̀rẹ́dòwò tí wọ́n bá ilé kú lórí àìnígbàgbọ́ sí ọ iná ni àtúbọ̀tán wọn. ومن أظلم ممن افترى على الله كذبا أولئك يعرضون على ربهم ويقول ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين طلب الله سبحانه وتعالى الله ومن أظلم الله نتعالى دفن جالا بسي يعني تعالى دفن جالا بو تجلوشا تجكسي قلوا تقتلوا تلك الظلم ظلماني تبا صعب إلى يوبا ní àbòsí ò ti lẹ́pìn gbogbo ẹ̀ náà àbòsí náà ni alábòsí ni alábòsí ni alábòsí ni alábòsí ni wọ́n á sì gbé ìjìyà gbogbo àbòsí wọ́n á gbé sójú kan náà ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run táàbà ń tàǹpé ní àbòsí ìpele ìpele ni ìpele tó burú jù tó ga jù nínú ìpele àbòsí òní ẹ̀nà lè ṣe rọ́ọ̀kù bẹ̀lọ̀ kíyàn bọ́lọ̀ wórogún kó dùn ọlọ́run lẹ́tọ̀ọ́ ọlọ́run ẹ̀kọ́ tó yẹ tọ̀tọ̀ ọlọ́run tí èṣẹ́ tọ́mọ nìyàn kó wó sùsùn kó wá fún kan nínú àwọn ẹ̀dá ọlọ́run kó ṣẹ́rí ẹ̀tọ́ ọlọ́run ìsìn ọlọ́run ìjọsìn ọlọ́run kó ṣẹ́rí ẹlọ́dọ̀ kan nínú àwọn ẹ̀dá ọlọ́run ìjọ òtú ọlọ́run ló ń sìn ó wá fi ọlọ́run tó ní ìjọsìn ó wá fi ilẹ̀ kò sí àbòsí

in tó tóbi jù ní òun lọ nínú ẹ̀ṣẹ̀ òun náà ni kíyàn dùn ọlọ́run ọba ní ẹ̀tọ́ rẹ̀ ká má fún ọlọ́run lẹ́tọ́ rẹ̀ bá àbá fi ọlọ́run kò dín ọlọ́run bọ́mọ ìdé mi ò bá fún ọ lẹ́tọ́ tó ti yẹ kò sí tó lè bí síyàn lára ẹlẹ́mìlẹ́ ilé stroke àbí àìmọye pẹ̀sẹ̀ níyà tí wọ́n fún ọ lẹ́tọ́ wọn ìrònú àìgbẹ̀tàn àìrẹ́tọ̀ wọn gbà omi ìkọ́ lójú omi ìdí létí omi ìrọ̀ lápá omi ìrọ̀ lẹ́fẹ̀ omi ìpokùnso ṣùgbọ́n ẹ̀tọ́ tọ́lọ́run ọlọ́run fi ṣọlá ni bá a sì fáfà ní ara wa ni bá a sì fi ń tọ̀ fórí ara wa náà ni ṣùgbọ́n tóun fẹ́ káṣe ní káṣọ wọn lọ tó ń tó torí ẹ̀dá wa nìyẹn so àbòsí tó tóbi jù òun náà ní kí yẹn ṣe bọ́ sọ́nà ọlọ́ọ̀bìnrin iná ṣèǹkà làgọ́lùmọ́ni àdé ọlọ́ọ̀ ní àbòsí tó tóbi jù òun náà ní kí ni òun ní ẹbọ ṣíṣe ọlọ́ọ̀ wọn sọ ní alukóran ní pé wàmẹ́ni abdulamu ọlọ́ọ̀ ní talẹ́ tó fi ń jẹ́ alábòsí tó tó talẹ́ tó fi ń jẹ́ òṣèbọ olórí ibú ẹ̀dá tó tó mímánifítàrọ̀ alọ́ọ̀lọ́ ìkẹ́dìbá tó tẹ̀ ẹ́ dúró sí pé ó wó sùsùn ó wá parọ́ mọ́ náà ó sọ ń tọ́lọ́run ọbọ̀ sọ ó sì ń sọ fọ́lọ́run ló sọ ó ń ṣe ń tọ́lọ́run ọbọ̀ òní ó ṣe ó sì ní fọ́lọ́run ló ní kóhun ṣe ọlọ́run kò sẹ́ni tó fi ń jẹ́ alábòsí tó tóru yẹn rẹ̀ túmọ̀ pé ká sọ ń tọ́lọ́run ọbọ̀ òní á sọ mùtà ágbèdàbìyí tí ẹ máa mà sí a máa sọ yẹn dé kèfèrí a máa sọ yẹn dé kíni kèfèrí jàmá tí a fi mọ̀ lórí ọkàn rẹ̀ pé ọlọ́run sọ ń fẹ́ ni a ó náà ti di kèfèrí ṣùgbọ́n tí a bá máa pẹ́tọ́ ọlọ́run ò sọ bọ̀ ṣùgbọ́n tara àǹfààní ayé kan ló wá mú òun máa sọ bẹ́ẹ̀ bá sì ọlọ́run sọ lóòótọ́ ṣùgbọ́n a ni àmọ́ ẹ̀ṣẹ̀ ńlá ń bẹ lọ́rùn rẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ṣùgbọ́n ẹni tó bá ṣe ìṣìṣìláàlù kẹbí alọ́lá ẹni tó lẹ́jà láìsí ìmọ̀ọ́mọ̀ parọ́mọ́lọ́hún ó ń tọ́wọ́ ẹ̀ṣẹ̀ mùsùlùmí irun ọbẹ̀ lọ́wọ́ bá ń sọ anábìwá muhammad sallallahu alayhi wa sallam ti ní lẹ́yìn kàlkàdìbò àlẹ́ kàlkàdìbì àlá àhàdìkọ́m ẹni ẹgbọ́ ìparọ́mọ́ wọn ànábì sallallahu alaihi wasallam kò dàbí ìparọ́ mọ́ra yín o ká parọ́ mọ́ra wa haramu ní ìwọ ní àìparọ́ mọ́yàn èèyàn lè ṣe parọ́ mọ́ wa náà ọlọ́run ṣe léwọ̀ tọ̀ lẹ́yìn bá wá jẹ́ ìwọ̀ èyí tó fi ń le koko nínú èèwọ̀ káwá wó sùsù káwá parọ́ mọ́ wa muhammad sallallahu alaihi wasallam anábìlẹ̀ ẹnikẹ́ni tó wá fi lè فليتبوع مقعده من النار من البابي أنا ابن من كذب علي يلقى النار من كذب علي يلقى النار يعني كان يتبع في الفرمو وانا بيجونا صلى الله عليه وسلم تقول في آني فرما أنا كما فرما له ibi táwọn أقول لما حديث في wọn ti dìde lélẹ́yìn àwọn apá tí wọ́n tí wọ́n rìn káàkiri gbogbo olú ayé ní àsìkò gbà náà ní nǹkan tó ti lé ní ẹgbẹ̀rún ọdún ó fẹ́ tó ọgọ́rùn-ún ọdún mẹ́ta sẹ́yìn more than one thousand three hundred years ago kódà lásìkò anábìwá Muhammad sallallahu alaihi wa sallam àwọn sàádé wọ́n wà very careful láti gbà láàrin ara wọn in tí ò bá ti clear sí wọn tí ò bá ti ah eléyìí tó sọ anábìlódé sọ léyìí anábì ló sọ lẹ́yìn ó yá ìṣó mẹ́ ìṣó mẹ́ <laughs> ṣùgbọ́n ọ̀bẹ́ni kí a sọ pé àwọn ò ní fẹ́ gbà kó wọ́n sọ pé anábì ló ní anábì ló wí wọn ò ní fẹ́ gbà báwọn sọ́kàn kò jẹ bẹ́ẹ̀ wọ́n fẹ́ ṣe verification tó àsìkò wọn òun ni ilmu al-jarh wa ta'dil ló ti wáyé Umar ibn Khattab radiyallahu ta'ala anhu nínú al títí má Malik rahimahullah ìkan náà sàhábà Umaru lọ bá ń lé ó wá ń ka sọ́tò ìfòròkọ́ọ̀nù Quran chapter twenty five ó ka sọ́tò ìfòròkọ́ọ̀nù ó wá ń kà á ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kan bẹ sẹ́ni yẹn ń pè ní pípè tí Umaru ò kò yé ó ń kà ní àwọn kíkà kan tí Umaru ò ah ara umaru ti bù máṣọ ẹ́ ara rẹ̀ ti bù máṣọ ẹni ẹ́ ti bẹ lórí yìí o wọ́n ṣe umaru pé kóhun gíráàpù láì kó sòrò gudu pé ẹ́ òun katana bí ó kà fún ọ afẹ́ ah, bùn báyìí ah, jẹ̀ǹfilẹ̀ ẹni ẹ̀ sálámà asàlámù alaykum wa rahmatullah asàlámù alaykum wa rahmatullah kò tí ìgbà aláàfin kan umaru dragẹ̀ rí pé ẹ́ ètò nǹkan ni mo lè fi rí mo lákùnṣe ní jẹ́jẹ́ anábì ló kà ụmụ ló kà bẹ́ẹ̀ ìṣó lọ́dọ̀ anábì umoru wo ó wọ umoru ilẹ̀ tó kí ló ṣẹlẹ̀ bá ya kà ya wá kà ni bẹ́ẹ̀ ni èmi náà mo kà fún ara umoru wa balẹ̀ jama ilé ìtàn sọ yìí ni o tẹ̀sí tó ìgbìyànjú àwọn ulama ul hadith lórí ìkó hadith jọ jama ó ju ìgbìyànjú tí àwọn onímọ̀ àlera doctors máa ń ṣe láti la ẹ̀mí lọ àwọn àfọwọ́ ní hadith wọ́n la ẹ̀mí wọ́n la ẹ̀sìn wọ́n la ẹ̀sìn wọ́n la ẹ̀mí kò sí gbogbo ọ̀nà tí aburú bá fẹ́ wọlé tó hadith wọn nígbà alimami Bukhari rahimahullah ẹ̀mọ́ náà pè ní jabalul hifzi mountain of reserve reservoir ọmọkùn bàtọ́ fẹ́ wọ Baghdad tá Buhari bọ̀ wọ́n fẹ́ wọ Baghdad nílùú Iraq yẹn ni capital Iraq náà sí Baghdad bàtọ́ fẹ́ wọ bẹ̀ a máa ń gbọ́ ipẹ́ ni yẹn ó hà kìíní gan ọpọlẹ̀ mú belebele kìíní gan ok dáa ṣe ni a test yẹ̀ wò wọ́n test yẹ̀ wọ́n wá ìyẹn hundred yẹn èèyàn hundred ni wọ́n wá èèyàn kọ̀ọ̀kan wọ́n wá fún ní hadithi kọ̀ọ̀kan ẹ̀sùn hadithi kọ̀ọ̀kan máa ń ní sanadu àti kíni matinu sanadu ni pé hadithi yìí látọ̀dọ̀ lágbájá ọmọ lágbájá àtọ̀dọ̀ lágbájá lágbájá lágbájá lágbájá lọ́dọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam dákú sanadu nìyẹn mọ́tínù òun ní ọ̀rọ̀ ọnú gangan tánàbí kọ wà èyí ṣe lélẹ́yìí wọ́n mú ẹyọ kan ṣoṣo àdéhìsì kan òun ní ṣùgbọ́n mọ́tínù sánádù rẹ̀ ọ̀nà gbàwá rẹ̀ wọ́n wá dabarú ẹ̀ lọ́nà ọgọ́rùn-ún wọ́n dabarú ẹ̀ lọ́nà ọgọ́rùn-ún so ìkan nínú sánàdù yẹn ló lálàáfíà 99 yòókù kò lálàáfíà sàgbọ́yé bí nísìnyí yẹn fẹ́ ní a ẹ̀pà ní a b c d e f ó ṣe lọ́dẹ dídídé z ni káwá dàrú ká mix up letters nìyẹn d g d a b c d e, y f g j g wọ́n mú yẹn dání ìwọ náà kọ́ f j k l m wọ́n ṣàtà gbogbo ẹ̀rú bẹ́ẹ̀ wọ́n wá pẹ́ lọ́nà ọgọ́rùn-ún ẹ̀ẹ̀kan ṣoṣo ló wá lálàáfíà wọ́n wá ní ókè wọ́n Bukhari afẹ́ tẹ́sì rẹ̀ wọ́n ní jábálù ṣífù ní ọṣí bẹ́ẹ̀ ní lóòótọ́ òyà páàwù tá ní ẹni tàbí ṣe lálàáfíà nínú àwọn ẹni wọ̀nyí ẹni àkọ́kọ́ wá ó mú sanadu wá ó mú mọ́tìnì wá mọ́mọ́ Bukhari ní sanadu àdìsí rẹ̀ kò lálàáfíà torí pé ẹnìkan mẹ́mẹ́ báyìí báyìí báyìí wọ́n wá sí bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn ìkan tó wá lálàáfíà ló wá ní eléyìí ó lálàáfíà amadáhùn àmọ́tìnà wọ́n pariwo ọmọ Allahu akbar jẹ́mọ́ orúbúrọ̀rùn ni orúbúrọ̀rùn ẹni tó lọ́mọ mẹ́wàá kẹ́kàn lọ bá lójijì alájẹ́dàkùn ẹjọ́ àmọ́ mẹ́wàá ẹ̀ka fún ọbẹ̀ ṣe bí <laughs> yóò ṣì gbé síra wọn kódà ó lè máa rántí dárúkọ ẹlòmíì gan káti máa sọ yìí pé orúkọ olórúkọ ní èèmọ̀ wá sórí àti há orúkọ sórí kìí ṣe tó rọrùn so lára gbìyànjú àwọn àfọwọ́dímọ̀ hadith náà ní ilé tó dẹ́ pé ilé yìí máa jẹ́ ẹ̀kọ́ fún oníkàlùkù wa irọ́ pípa mọ́lọ́hun agbọ́dọ̀ jìnà sí ìdánlọ́wọ́n bó bá ti sọ ká má sọ èyí tí ò bá ti ṣe ká má sọ kó ṣe tí ká má fi pe ọlọ́run ní tí ẹ bá ṣe ròyìn ọlọ́run ká má fi ròyìn ọlọ́run ìjọ náà bọ̀ bá sì là kalẹ̀ gẹ́gẹ́ bí òfin jẹ̀mọ́ ká má là kalẹ̀ ká wá ti mọ́ lọ́run lọ́run pọ́lọ́ ló sọ bẹ́ẹ̀ àìṣe bẹ́ẹ̀ ọlọ́run ilẹ̀ samuwa wàlbásọ̀rọ̀ wàlfọwádà kúlùm jẹ́ ọláìkà ánú mọ̀sùlá ọlọ́run ìgbọ̀rọ̀ yín ìrìnà yín làákà yín á bí wọ́n bọ́wọ́ lẹ́ṣẹ̀ lù wọ́n sí àìsàn tọ́lá ọ̀bọ̀ bá ti sọ ilé ìjẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni àìsàn tá máa ń sọ lọ́mọ́ àtàwọn ti kì í sọ àwọn tá à ń sọ yìí ọ̀dọ̀ àwọn àfọ́fọ́ ní súnà lẹ́sì máa rí àwọn àfọ́fọ́ bíbí àwọn ọmọ ṣàyà gbangba àṣàyà gbangba ọ̀rọ̀ mẹ́bí ọ̀ yóò tẹ̀ fẹ́ jọ òjò wọn lójú wọn. ó bá ti tẹ́sán adéṣin adéṣin adéṣin adéṣin à ń sọ̀rọ̀ fún adéṣin ṣe làkàì ó mọ̀ fi làkàì gbadéṣin dànù nílùú Yemen ẹnìkan ní súnà ni wá wọ bàtà wọ mọ́sálásí mọ́sálásí ẹlẹ́rùkú náà ló wọ ọwọ́ kìí mọ́sálásí ní táìpì ẹ̀sìn mà ń bí díà nìyí ń máa kó ìra àmì súnà lára ó súnà ni abala àbábọ̀ máa ń bá ní múnú hálẹ́lẹ́ yìí wẹ́nu nígbàdó ti wá ìwúlẹ́lẹ́ tó ń ṣe yìí ó ní hádi ibi na súnà yá imam ó ní wà imam ilé ìlara súnà ni ẹ̀mọ̀ tí mọ̀ mi ní a'udhu billahi mọ́mùlẹ́ òun sáájẹ ọlọ́run kúrò níbi súnà ilé pẹ̀lú súnà wọ ilé òun sáájẹ ọlọ́run kúrò níbi súnà yìí jama tó ń bí díà máa ń sáyà gbangba tó bá ti wọ̀n wọ̀n wọ́rí ó lè wọlé kó jáde kó sì má dì síwá fún ẹ̀ ṣùgbọ́n àwọn alùsùnà lè ṣe báwọn ìdásí pé ìmọ̀ lọ́dọ̀ àwọn alùsùnà ní kíni gẹ́gẹ́ bí àfáà wa ṣẹ̀fẹ̀dẹ́yìn ẹgbẹ̀rún kọ́jì àjọ ìdí àṣùmọ̀ ọlọ́sọ̀sọ̀rọ̀

أماتك الله وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم ما أصر أنت من حمدك لا إله إلا أنت واستغفرك واتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته